ní ìtẹ̀síwájú nínú síra àbáwò àgbàdá wà á sábò wá àìlẹ̀ ìfúnmi tí a ti bẹ̀rẹ̀ láti fi oṣù mélòó kan sẹ́yìn àgbà gbogbo ọdún kan sẹ́yìn tí a pe àkọlé rẹ̀ ní àwọn ìwà àbúrò àti àwọn ipa tó ní lórí àwùjọ. abala ilé tí a tún lè tẹ̀wọ́nú ẹ̀ ní táwọn ní àtàbà òkúta a ti sọ̀rọ̀ lórí kíní jẹ́ tàbárùjù kíní máa léèdè sí káwọn èèyàn ti tàbárùjù kí máa tí àwọn èèyàn ti máa ti tàbárùjù a ti sọ̀rọ̀ lórí eré yìí eré tí àwọn tẹ̀síwájú lábala táwọn tàbárùjù lẹ́nu ìwọ náà ni àbá ti tàbárùjù àwọn tá a lè pè ní ewu àbíkájọ pé àwọn àléébù àwọn àwọn àfikún yìí wọ́n ti tàbá lóko. bisimilayi rahman rahim tatamakalu abamu tabaruki fi ma yẹlẹ àwọn ewu àbí àwọn àbùkù tó wà fún tabaruki yóò máa jẹyọ níbi àwọn ọ̀gá tí ó ń bọ̀ wọ̀nyí. alákọ̀ọ́kọ́ mbẹ́. إثارة الفتنة والغرائز بما تلبسه المرأة من الملابس الضيقة والشفافة ومن وبما تكشف من جسدها وبما تدعه من الزينة والعطر ولذلك أثر الإسلام من المرأة فقال صلى الله عليه وسلم قال ما تركت بعد فتنة أفر على رجال من النساء أخرجه البخاري àkọ́kọ́ bẹ̀ ni kíkóná fìtínà ẹ̀rí kíkóná fìtínà fìtínà ìdílábáwá ni wọ́n fi ti di Yorùbá ti máa ń lò ẹ̀wọ̀n ọlọ́run fi jìnnà rẹ̀ àtìpé lálẹ́ o abẹ́rẹ́ ọlọ́run fi jìnnà wa o àwọn ìjà ìmòró wàhálà níjẹ́bẹ̀. alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àdáwò tó dàbá wí àlékún máa kó wá ẹni tí ó bá ń ṣe àbáwùjọ mi tó dàbá wí tó bá ti ń yóò máa kó náà fi jìnnà àti lórí àwọn àdámá kan tọ́lọ̀ ń dámá wa yóò máa dààmú àwọn àdámá náà bìmá tẹ̀lé bá tó lórí máa bá tó lórí àgbàlá pẹ̀lú kàtà òkè púpọ̀ nínú àwọn àtọ̀ àtọ̀ yìí kọ́ eléyìí tó fún wọn wọn náà dáadáa ní. nígbà tó máa twenty five years tí wọ́n wá lọ́wọ́ dèdè àwọn ọmọ ọdún mẹ́ta abẹ́rẹ́ dèdè àwọn ọmọ ọdún mẹ́ta ni yóò wá wọ ọlọ́wà fún aláyọ̀ àkáìsì náà pẹ̀lú owó sínú ẹ̀mí rọ́bà bí tí mo bá tún bí rọ́bà tó wà fún ọdún mẹ́ta bóòlù mi bẹ́ẹ̀ náà tó lára ẹ̀sìn pẹ̀lú ọmọ aláàtẹ́tẹ́ ní. bákan náà níbi àwọn ètò ìmọ̀ ọ̀pọ̀ nínú

ẹ̀rí ohun. ìyẹn ni ọ̀rọ̀ sísọ ó máa sọ kóbìnrin ọmọ sọ̀rọ̀ kọ́má sí ohun kọ́má sí ohun kó ti pé kó ti sọ̀rọ̀ yẹn ó fẹ́ káwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó máa tẹ̀ bá tó ohun kó máa sọ̀rọ̀ ní sẹ́ńtọ́rà kọ́má sí àgbà. àtọ́nà sọ̀rọ̀ pẹ̀lú nítorí àtọ́nà tó dáa náà lóbìnrin yóò kó dáa tó tọ́kùnrin iyì rẹ̀ náà ti sọ̀rọ̀ ara rẹ̀ lẹ̀ lábalábẹ́ ìyá ìwọ bàbá tó wà fún ọmọ lọ́wọ́ àfọmọ rẹ ara solúṣẹ̀ nìyẹn. irú àfọwọ́ lọ́wọ́ rẹ púpọ̀ nílé àbẹ́bẹ́ jáde irú àfọwọ́ lọ́wọ́. àwọn tí wọ́n kàwé náà púpọ̀ ó yà kí ló ń bí àwọn náà. ṣèbí ní ilé kan ni wọ́n ti jáde. lè rí bíyá náà lọ sí ọ̀wá káàkiri gbogbo tó bá ti lè rí bíyá òun náà ní ọ̀wá káàkiri jẹ̀mọ́ tá a bá pariwo pé wàhálà ń tẹ̀lẹ̀ lórí pé wọ́n rí ọ̀rọ̀ rẹ̀ pàpà jùlọ àwọn obìnrin wọ́n bá wọn tàbí ẹ̀ẹ́ àdéhùn àwọn obìnrin àti ìpínlẹ̀ ibi àwọn ọ̀la ẹ̀ka ẹ̀kọ́ tó kọ̀rọ̀ ibi tó ti ẹ̀ka ẹ̀kọ́ fún ọ̀rọ̀ ní pé àwa obìnrin náà pàṣẹ láwọn obìnrin náà káwọn ọkọ náà. ẹgbẹ́ ìjọba tíjọba ọ̀nà yìí lọ́wọ́ pẹ́lẹ́ lọ́wọ́ òkú tíjọba ó tóbi lé tí ò ní sínú wípé bíjọba bá ń sínú bẹ̀rẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ò ní sínú pẹ́ẹ́pẹ́ lówó ẹ̀kọ́ tó tẹ̀lé àlẹ́ ẹ̀wọ̀n ló kó ìlú ọ̀dọ̀ àbúrò àbúrò wò. Tó àkókò ẹ̀kọ́ wa kó yìí náà lè láti máa fún yín kọ́ máa rẹ́kùn yín mẹ́lẹ̀ bá wọn. Wọ́n máa rẹ́kùn yá àbúrò náà. Bọ́bá yá kò ní kan lórí àwọn abẹ̀ ọ̀dọ́ wọn o, yóò bá dé fún ìyá àbúrò, yóò bá dé fún ọmọ abẹ́ dúnà kóbìnrin ọkọ akọ kó bẹ́ẹ̀ dùn àbí kọ́ máa wọ akọ tó kú máa la dájúdájú kọ́ máa wọ akọ tó pẹ́lẹ́ kọ́ máa fi ohun rẹ̀ kọ́ máa fi tà fún àwọn ọkùnrin kọ́jà kó wù yẹn lọ́kùnrin bá ti gbọ́ ọkùnrin yóò tún wò lẹ́ẹ̀kan ah! tó fi á ọkọ̀ ọkùnrin yóò tún máa dákọ́ ní ilé tó rẹ̀ ní gbọ́lọ́gbọ́ wọ́n á ní ká sọ yìí ìsìláàmù ló sọ̀rọ̀ pẹ̀lú yáàtì islam náà wọ́n sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìyáàdìsí ló fi jẹ́ sí pé àkàlà kò ìsìlámíyà mínísà tó á ọbẹ̀ ní ìjọba wa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn orin yóò máa bẹ̀rẹ̀ sọ́kọ̀ ọ̀bìnrin ọlọ́kùnrin. gbogbo tó bá ti jẹ́ sí wípé wà bí máa tẹ́sí ní jásàdì àti gbogbo tó lè sílẹ̀ lára obìnrin wà bí máa tàtọ́ ewu mẹ́sì ìdánilọ́lá àtọ̀ àti pẹ̀lú gbogbo ọ̀tọ́ tó bèrè tí ó lò tó ṣe tó wá ti lo ọ̀tọ́ báyìí tọ́kùnrin bá ti yóò tún lò wọlé ìgbà sí àti àwọn ọlọ́pẹ́ta ọlọ́run tó bèrè lè lò yẹ kó tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló kó tá yóò kó tá àbúrú lọ́tọ̀ yóò kó tá òlẹ́ yìí ká tó kó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ yìí lásìkò wa sáfì èsì gbogbo àwọn ọmọ yìí kóbìnrin ó lò jáde kúrò nínú ilé ọkọ rẹ̀ ìsìláàmù paramọ torí ìtẹ̀kẹ́kọ̀ wò torí àwọn wàhálà tí wọ́n dáa lẹ́sẹ̀ àwọn ìròyìn kóbìnrin wa ti kó lọ lọ́kítà olóorun nígbà tó ń kúrò jáde kúrò nílé eléyìí dà púpọ̀ kó lò mọ́kọ ẹ̀ gbogbo tó bá mà tó lè lò tó ẹ kó orí ọkọ rẹ fi máa dí nínú ilé lórí pé àtijọ́ ee káàdì lè fi lórí torí lónìí torí jẹ bí òkè bí ká. eléyìí nínú ilé lóbìnrin ti lè lu owó kátó ó jẹ́ tuntun pé ó mọ̀ ẹ̀kọ́ tọkùnrin máa rí ọkùnrin ọ̀sùn máa kú olówó gbà ṣùgbọ́n bí àtòjìjẹ láwùjọ la wà lẹ́nu tóbìnrin bá bẹ́ẹ̀ jáde òun ni ó múra dáadáa múra dáadáa wá ní wá ní ìta oníbi nǹkan tí ó kó àwọn ọ̀ṣọ́ yẹn oníbi àwọn ọkùnrin yẹn máa ti gbádùn ẹ̀ka àwọn ọmọ ọlọ́pàá yẹn ló dà wọ́n níta gbogbo àwọn eléyìí ara ti ń dà wọ́n wá láàbùrẹ́ eléyìí o ìsìláàmù ti wà wá sí ẹ̀sìn lórí ẹ̀. wọ́n ní náà níta bàbá nítorí sáàtọ̀ yìí ádàlà ní ìsìláàmù ìfísìlẹ̀ tìlímọ̀dà ní ìsìláàmù sí wa láyà ló fi sọ wa lára níbi fìtínà àwọn obìnrin kódà sallallahu alaihi wasallam kọ́lá. ànábì sọ̀rọ̀ yìí látara wàhálà yìí pé máa tààrà kò bá ní fitnatan àdọ́rù alàbìjáde. ànábì ní mi ò fi sílẹ̀ mi ò rí ìkẹta tí fìtínà rẹ̀ lè lágbára tó lè jẹ́ ìdààmú fún àwọn ọkùnrin lẹ́yìn ìgbà tó bá fàyè rẹ̀. Tíbi tí náà náà lè lé tó lè mú nira lọ́pọ̀ lọ́wọ́ fún àwọn ọkùnrin. Mẹ́ta ìgbà tó kù tí náà tó lè dá ìlàkà òbí lọ. Ẹ wà lẹ́nu. Bó ti ẹ̀kẹ́ tuntun pé ọ̀rọ̀ yẹn kó àwọn ìtumọ̀ tó pọ̀ sínú. Ó kó àwọn ìtumọ̀ tó pọ̀ sínú. Ṣùgbọ́n nínú ẹ̀ nígbà wà bá ti nínú ẹ̀ náà ọ̀kan ní mímá sí ọ̀sọ́ ẹ̀mí lẹ̀ mímá jẹ́ kọ́kùnrin orí nǹkan tó lè ṣe kí ni ohun tó lè àdáàbì ẹ̀ lára rẹ̀ níta. ní ti ní tàwa kù lẹ́nu gbogbo tó ẹ̀ tó wá sí lò ó tó sábẹ́ tó lò ó tàwa kù lẹ́nu gbà jáde tàwa kù tó bá ti pé àwa kì í ọmọ yìí táwọn yẹn ti. sọ ó jẹ sọ àbùtí wo ti kula wò fìtínà tì náà ló ti kula wò ló kọ́ àwọn bàbá eléyìí ti ká pé islam ló fẹ́ bí àwùjọ islam ló fẹ́ bí àwọn àti àìníjà àbúrò àìní wàhálà ẹ̀wùpá oríṣiríṣi àwọn ìwà fún tí ọ̀dà àtọ̀rọ̀ nípa ọ̀bẹ́yìn. àtọ̀rọ̀ nípa ìdílé gẹ́gẹ́ sẹ́yìn. àwọn abúlé wà bẹ́ẹ̀ ilé ìgbìyànjú olùsíláàmù tó ń sábọ́ sí àwọn nǹkan wọ̀nyí ọlọ́run tó kú òfin kalẹ̀ pé káwọn ṣe é àbá ànábì ti sọ abúlé tó wà bẹ́ẹ̀ dákun ọmọ ànábì bẹ́ẹ̀ ló kù láyé nínú káwọn àti ìṣòro bẹ́ẹ̀ á fẹ́ bàbá wọn náà

ṣùgbọ́n wà tó wà nínú àwọn máa ń ṣe fídíò kọ̀ pẹ̀lú dáàbì fóònù wa ti fídíò kọ̀ pẹ̀lú dáàbì yẹn òun ti tó ẹ̀jọ́ yẹn abẹ́rẹ́ kẹ́kẹ́ ẹgbẹ́ mẹ́ta àti ọjọ́ ti lórí fídíò kọ́ọ̀lù. bàbá òun délé òun ló fẹ́ mọ́mí wọn gbogbo ẹgbẹ́ tó wọn bá dáná náà ìjọ lórí fídíò kọ́ọ̀lù náà má mi ò tó fún wọn lọ sí ìkẹ́ rárá láì jẹ́ wọn fẹ́ mọ̀ sí jáde nìyẹn mẹ́rin wọn lọ sóde kó o ti lọ sínú rúùmù dájú nìyẹn kó o ti bá dájú níjọ náà nínú rúùmù dájú nìyẹn òun tètè tí dáàbò lè kọjú ààrẹ ìwọ̀n ẹ̀wà tí dáàbò lè tó papọ̀ jọ náà bàbá tó bí nínú nìyẹn o lẹ́tà wọn òun tó wá fẹ́ tí dáàbò lè tó ṣe nǹkan yẹn sí dáàbò dáàbò tó kù sí náà gbogbo àti wọn fẹ́ tó dáàbò lè dáàbò lè máa kọ̀ntró látara wípé tí bá ti ń fìlẹ̀ mọ́nì òun lọ́lọ́ bá bóun tó gbogbo mọ́nì òun ló wá dá ní ẹ̀yẹ fún ara òun pàyà tó lò òun kà fún bí àwọn ọmọ ẹ̀sìn bí àwọn jáde láyé àwọn tó ṣẹlẹ̀ ní ẹ̀wọ̀n yá sí ilé o wọ́n gbé fọ́tò ọmọ tó ń fẹ́ wá ọmọ nàìjíríà yìí láti rí àwọn amẹ́ríkà ń mọ ọmọ nàìjíríà yìí ọmọ kàwé amẹ́ríkà yìí. ọmọ yẹn wọ́n tó kúnà nígbà tó wọ́n bẹ̀ oníkàrà tóun náà wà ní pé bàbá mami òun ká òun tó àlàkà ń dáná òun kan tó kàn sínú pẹ̀lú òun pẹ̀lú ẹ̀ bí dájú òun ọlọ́pàá rẹ̀ kù ní. òun wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ òun ní kí o ọ̀rẹ́ rẹ̀ kọ́ lábúlé òun ṣe àdẹ́ káyọ̀ àgbà ìdìbò ìdìbò tó wọlé mi. jẹ́mọ́ síbẹ̀ àwọn ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ kọ́ ibi ìrúkúrú ìwò owó ni ibi ìrúkúrú ìwò owó. bí tí wù kọ́ ẹ ọmọ mi ni ó ní ibi tó lé ní wọn lára ẹ. bàbá òfin fi wọn láìka ẹ̀yìn ẹ̀wò ẹ̀ka tó bẹ̀rẹ̀ yẹn bàbá yẹn rí sẹ́ẹ̀sì tó dé. kò rárá rẹ̀ kò tó wọn nígbà yẹn ẹ àwọn ọmọ ó ní bí wọn náà gbọ́dọ̀ nínú lára ọmọ rẹ̀ nígbà tó bá ti dé ipò bàlágà bẹ́ẹ̀ náà ìwọ ọjà ọmọ rẹ̀ ó ti dé ipò bàlágà ó níbi tó lè rí màlá rẹ̀ àá kó o wá ní lọ́wọ́ àwọn ìdí sẹ́lẹ̀ láti lọ́wọ́ tó kálukọ́ tọ́ba ló lè tó wà wọ́n ibi tẹ̀lẹ̀ láti tó kọ́ ọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ lára rẹ̀. bẹ́ẹ̀ bá lẹ̀ gbọ́ pé ọlọ́run bí àtẹ̀jẹ̀ sọ̀rọ̀ ìdí sì ń tẹ̀lẹ̀ náà kékeré ọkọ̀ àlùkò náà kẹ́kọ̀ọ́ lára rẹ̀. àbá ọ̀dọ̀ rẹ̀ yìí kọ́nọ́dá lábẹ́ ilé wo dá o málábìyẹ̀ ilé wo ti kọ̀ ọ̀dọ̀ ájá mú tó bá yẹ kó wọ́n yé bẹ́ẹ̀ kó tọ̀ wọ́n ti já bó tó pé ju rírí náà ju nínà gan lọ. torí pé títí náà láyé tó tọ́ ẹ̀kọ́ bá lóore lè kẹ́lẹ́ kó kẹ́kọ̀ọ́. nígbà lẹ́nu wọn sọ fún ayé o káàbọ̀ fún wa táwọn ẹni sọ eléyìí kábà pé ìdínà mẹ́mẹ́ o ìdínà mẹ́mẹ́ o fún àwọn àti ìdínà ìwádìí wá ìsìlámù kan bá wa tì í bá wa tì í. òun làwọn máa ń wá pé kìí ṣe túbọ̀ nìkan ló lè ṣe kéde kìí ṣe òṣìkan ló lè jẹ́ kọ́ àti sàlàyé àti ìmọ̀ràn tó pọ̀ lọ. six minus ten náà lè jẹ́ kéde ó náà lè jẹ́ kọ́. ẹni ọ̀nà tó lè tó lè jẹ́ kọ́ ọ̀kọ́ gbogbo ọ̀dọ́ wa lè jẹ́ kọ́ wa jẹ́ kọ́ ìṣètọ́ nìyẹn ìtọ́nà ẹ̀kọ́ àgbà tí wọ́n àtàrà tó bá yàrá ìdínà mi ò fi ìdínà sálẹ̀ ìdínà kan mi ò fi ìdínà kan tó jẹ́ ìdínà lẹ́yìn ìgbà tí wọ́n jáde láyé àtọ́wò kí ìdínà yìí ti lé ọlágbára tó kó lè bá yà kó lè jẹ́ ìnira alàbẹ̀jáde fọ́kùnrin ẹwà lẹ́yìn. ọkọ ọ̀tọ́ bá ohun ẹ̀ níwájú ọkùnrin láàrin àwọn ọkùnrin fàyẹ́kùn àbá mi máa ń fi kọ́sì ní ìmọ̀ọ́dún tí ẹni tí àárẹ̀ sì ná bá ń bẹ lọ́kàn rẹ̀ tó ń lò fún ọwọ́ àtàn náà wípé á ń tẹ̀sí tẹ́sí tàbí méjì á mọ̀kọ́ máa wọ́n sọ́kẹ̀lẹ̀ là á ẹ̀ kéèyàn ráàyè lọ́dẹ̀dẹ̀ obìnrin ó yẹ kéèyàn ráàyè ní òwò ẹ̀kẹ́ni yàrá obìnrin bẹ́ẹ̀ kéèyàn ó lè máa bá a ní ọ̀rọ̀ rọ̀. wàlá sábàrọ̀ mùsàbàrọ̀ yá mọ̀fìyà tìǹtà ha wà máa sínú alẹ́ ọjà. kóbìnrin sì máa máa jáde níjáde ní ìmáa fi ọ̀tọ́ rẹ̀ hàn ìmáa fi àwọn ẹwà rẹ̀ ọkùnrin ọlọ́run máa tẹ̀lé léyìí ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ bá ti jẹ́ pé ó bá ti tàbá lùdù ọjà apá àti ọlọ́run ilé ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá tó pa nìyẹn tó kọ́ mọ́tẹ̀. amẹ́nu báyà ilẹ̀ níjọ́ ní níbi tọ́lọ́wọ́ bá àlejò ọlá tó sọ fún wa náà lọ́wọ́ láti fúlọ́tò àwọn ilé ìrìnàṣẹ́ ìtọ́jú rọ̀ bí ọlọ́niyà nìfẹ́ ànàbí ìlànà يقولن فلا تخضعن بالقول فلا تخضعن بالقول ويطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا فقرن في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى وأعطونا الصلاة وآتينا الزكاة وأعطينا الله ورسوله إنما يريد الله ليذيب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا ọlọ́run bá lè gbọ́dọ̀ ń sọ́kùn ẹgbẹ́ àdìsá ànábì mo pe ìrẹ́ ẹ̀yin ìyàwó ànábì ẹ̀yin ẹ̀ẹ́dà gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹni tí ń tẹ̀ láti ọlọ́run ìtumọ̀ ẹ̀mí ẹ̀ làbùdóná ka ahadé nínú ẹ̀mẹ́ta ẹ̀mí ọ̀dà ẹgbẹ́ bí ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ̀rẹ́ táwọn èsì kéde òru táwọn èsì láti ọlọ́run ẹni tàkà ìtumùnà tẹ́yìn náà bá jẹ́ ẹni ọlọ́run tẹ́yìn bá jẹ́ ẹni ọlọ́run ẹ̀yin ò jẹ́ ẹ̀ẹ́ jẹ́ ọ́ tọ́ba tó wá yẹ àfẹ tọ́lọ̀ ń fẹ́ pa ẹni tó bá láta tó ànàbẹ́ lọ́kọ̀ ọ̀rọ̀ ìmọ̀ rẹ̀ kò ní lẹ̀ ẹ má máa di ohun yín láàrin táwọn ọkùnrin wà fà torí tẹ bá lọ sí bẹ́ẹ̀ yẹtì máa tẹ̀ sí bí wọ́n mi yín lọ́rọ̀ ẹni táàárẹ̀ lẹ bá fẹ́ lọ́nà rẹ̀ yóò ní ìtẹ́tẹ́sẹ̀ yẹn yóò àgbà sí ẹ̀mí ẹ̀ yóò pa ẹ̀mí ẹ̀ mọ́dọ̀ wá ọ̀nà lórí wípé yóò lè tẹ̀lé òkú wáyé láàrin. ọlọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀wò la máa ń fa tó bá ti wà fún wákà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ bá bẹ́ẹ̀ sọ ẹjọ́ jẹ́ ọ̀rọ̀ òkèké ni ẹjọ́ jẹ́ ọ̀rọ̀ tó ta ẹjọ́ jẹ́ ọ̀rọ̀ nọ́mà ọ̀rọ̀ ẹlẹ́yìn tí ò ní dá wàhálà àtàkùn ìgbà bẹ́ẹ̀ lẹ̀ wọlé ìta sọ yìí oyún kálukú náà ó ká ló pé eléyìí ọ̀dà rárá pípé ìdí ń jẹ́ aburú màá á pàmì sọ́tẹ̀ òun náà ìdí máa wú ẹnu báyà nígbà tí wọ́n ti máa obìnrin tó náà ń sọ̀rọ̀ kọ́kùnrin ó wò ó nàmá rẹ̀ èyí tó wò ó kíyèsí ni pé tó lè dáàbò bàbá ìdílé nígbà yìí tó jọra wọn bẹ́ẹ̀ ó ká ló ń sọ̀rọ̀ kó o kíyèsí pé irú àwọn ọ̀sán bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ tó ń pa búrú àti tó ń pa búrú pa àwọn parí. ọlọ́run tẹ̀síwájú ọlọ́dún ọkọ náà bí ìlú yóò ti kàn náà ọ̀rá sábà ọ̀rọ̀ ìjọba sábà ọ̀rọ̀ járíjárí yẹ́ pẹ̀lú kúlá. ọlọ́run ní ọ̀pá ìpàdé ìlú ti kó nà ẹ̀yọ́ mi ẹgbẹ́lẹ̀ yìí ẹgbẹ́lẹ̀ yìí ẹgbẹ́lẹ̀ yìí tó èyí tó yẹ kó lè má ta mọ́ ọ̀tọ̀ ẹ̀gbin lè yẹ mọ́jà jù bọ́lẹ̀ bá àwọn bá mi lọ sí ààbò ilé obìnrin ilé ni kọ́nà tó gbà ní wa ni àwọn tí wọ́n pẹ́ pé náà láyé ti ń pè ní tẹ̀rí tíṣe tó ń bá bá ti gbà títọ́jú ọlọ́pàá mi yọ̀ ń ta kó òfin ọlọ́run èyí tó jẹ́ àrùn ìgbẹ́ kò ní jẹ́ kí wọ́n rí èyí tí ọjà ìdá abẹ yẹn ìtọ́jú kúrò lọ́dà fún lọ́dà bí dọ́là kí ló ń bá tó ń bá lọ ẹ ẹ kọ́lá tó ń bá tó ń pè pè lórí ìgbẹ́ yẹn sí á ẹ wọ́n ti dàgbà wọ́n lé o ẹ̀jẹ̀ wọ́n tó ìgbàwọ̀ ìgbàwọ̀ ti àwọn ìgbàwọ̀ bí làgbè wọ́n ní tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ wọ́n ti lọ́ọ́ man can do, a woman can do better. What I was going to say is a woman can do the same. One can do better. I read it. This man was always so kind. Everyone was so wrong about that. What was that? One nature of very, one nature of very. Ẹni tó bẹ̀rẹ̀ náà bọ́sí ni kọ́mọ̀ ló ń wá sí o. Ẹni tó náà bọ́sí ni àpáta àti ìjọba làá bọ̀sí ni. Kálá ló ń kẹ́tọ̀ làlọ́ làá fẹ́ fi gbàgbẹ́jọ́ kọ̀tún níjọ́ fún ọ̀sán kó sì máa bímọ òun kó lóyún náà kó wà lápáta pẹ̀lú ọkùnrin tí àwọn ọ̀dọ́ yóò lé pẹ̀lú alápàtà pẹ̀lú obìnrin kájọ náà lóyún kájọ wọ́n àbẹ́tẹ̀lẹ̀ bí wọ́n tọ́lá tí àwọn ọ̀dọ́ yóò lé pẹ̀lú alápàtà jọ̀kọ̀ náà tá a wà ló jẹ́ kí àwọn ìròyìn yẹn ó wọ́n dáadáa lọ́wọ́ wa kójọ́ dáadáa táwọn àtàtì ọ̀rẹ́ lórí ẹ̀ wọ́n ti wá sí bọ́dí kù ló lọ gbogbo tọ́ka bọ́dí kù lẹ́ gbogbo lọ èyí tó tún ní kélé náà kò sí tọ́ka ìyá náà wọ́n jọ máa wo bí wọ́n jọ máa tẹ̀lé kan lé ní ìyá náà òdìsẹ̀ kankan ìdí ìyá náà lóòótọ́ ti pé kó wà kọ́kọ́ mọ́ra wọn lọ gbogbo wọ́n kà lẹ́nu ẹ̀ wọ́n tẹ̀lé kan ní ọmọ ọ̀dọ̀ ní òbí ní má ti tẹ̀lé wá ti ta gan ó ti ta lóòótọ́ pé wọ́n fi ṣòwò ìjọba ìgbà yóò dáná ìjọba bẹ sọ dà náà nìyẹn tí gbogbo wa náà làwọn lè jẹ pé bàbá jẹ olójoojúmọ́ káàdì lọ lè jẹ mítàbí ẹnì tí wọn ti ẹnì tí wọn ti sùn tó wọn wà lè máa lárí máa jẹ gbogbo gàdí àbáwọn jẹ náà rà jẹ máa gbolo tó wọn náà wà lè máa jẹ gbogbo gàdí tí wọn là lọ sọ́dọ̀ pàtó kára wọn jẹ yìí gbogbo àwọn jẹ tí wọn ti parí nínú wọn náà tó jẹ wọn yìí tó wọn ní àwọn ìfẹ́ torí ele eléyìí ibi tá a ti lọ síbẹ̀ yẹn òun ni wípé Islam tó wá tó wá ká ṣe kíkà ó wọ̀ ìgbàgbọ́ rẹ̀ pé wá àwọn Islam sọ yẹn òun lò wọ́n lè máa tó wá látà ìrọ̀rùn lọ bí àǹfààní dáadáa tó wà fi wọ́n lè máa rọ pọ̀tà burú kankan bẹ́ẹ̀ láti ìṣe nígbà tó fún ọ bẹ́ẹ̀ kó pọ̀tà burú bẹ́ẹ̀ níjọ́ tá a burú yẹn bá ọkọ̀ bá yẹn tó bá tẹ̀lé lójú rẹ̀ wọ́n máa pa burú abẹ́ lọ́wọ́. bàbá ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni yóò ti kún náà ọlọ́run tó ní sí ẹ̀yìn obìnrin ìyẹn obìnrin ẹgbẹ́ lé eléyìí táwa ń bọ̀ yìí nínú bá sọ pé àrà àmọ̀ tó bẹ̀rẹ̀ òṣìṣẹ́ ṣùgbọ́n tó tó tó tó tí báwo ló ti fẹ́ wọn bẹ̀rẹ̀ lọ́nà wọn bẹ̀rẹ̀ lọ́nà àbújá báyìí àti ní òtútù àti ní òjò lórí mọ́tò ní ọ̀pá wọn àwọn aláìsàn akáyọ̀ lè jẹ́ ilé dára wọn àwọn ọkọ̀ àwọn akọ̀ sáwọ̀ dára wọn mara wọn mara àwọn òṣèlú ní ìfowópamẹ́ ojú ara mi ètò káàbẹ̀ àwọn òyìnbó. fi dé bẹ́ẹ̀ náà sì ni tabatala bọ́ sí abala tó níjọba dé náà kómìnì ní o tẹ́ ẹ bá jọ wọ application síbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ wọ àtọkùnrin àtọkùnrin àtọkùnrin ẹ̀jọ̀ wọ application síbi iṣẹ́ tí wọ́n bá gba lẹ́yìn ìgbé ọkùnrin láì sí ní sí àwọn ọmọdé wọn ni tó dá agbára ṣùgbọ́n pé iṣẹ́ ọ́fíìsì pẹ́ẹ́jọ ìpínlẹ̀ lọ́dún ẹ̀yin mẹ́wàá jọ wọn application bẹ́ẹ̀ mẹ́wàá lọ́kùnrin mẹ́wàá lọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ tó bá ti pàdé ọkùnrin méjì tó bá lẹ́sẹ̀ sí ìdúró rẹ̀ mẹ́jọ nínú àwọn obìnrin wọn gbà ẹ wá wò ẹ wá pariwo láwùjọ òbí nígbà láwùjọ sóbìnrin ní ọmọ ọmọ bá mi ìyàwó ọkùnrin ọkùnrin òbí sẹ́nu àwọn obìnrin rí sẹ́nu ta ló ń yẹ bá ọkùnrin bẹ́ẹ̀ kó bá mi ìjọba ẹ wá sí ibi àti àwọn obìnrin tí wọ́n ti jẹ wọ́n. àọkùnrin tí ó bá mọ ojúṣe rẹ̀ òun ẹ̀ mọ́ fámìlì ṣùgbọ́n ọkọ àti ìyàwó náà ọkọ àti ìṣàlẹ̀ ìṣẹ́ ìyàwó náà mú wọ́pọ̀. ẹsẹ̀ jẹ́ pọ̀ mọ́ ẹ̀sẹ̀ ní ìyọ̀wá tí ìmọ̀ tí ìmọ̀ bá sì rí àwọn ìṣẹ̀lẹ̀ ó lè máa wọ pé àfẹ́fẹ́ ti wà níbẹ̀ wọ́n mọ ìsìláàmù omi. àwọn kátà ń sọ yìí tó bá wá tẹ́lẹ̀ tó wá ta ọ̀rọ̀ yìí níbi tẹ́ lọ́pọ̀lọpọ̀ ni promota ọ̀rọ̀ yìí ní àná ọ̀rọ̀ ta tẹ̀sán ní promota tó kó ti máa tó ìgbà lọ́wọ́ àwọn ọ̀gá ìwọ̀n kìí tó ti wàhálà ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọ́n tún máa hàn wọ́n tún máa tẹ́tẹ́ ìwà ìṣẹ̀kẹ̀rẹ̀ kan òṣùwọ̀n òṣùwọ̀n owó tirẹ̀ ti tẹ́ ṣùgbọ́n kílọ̀kà bàbá àdéhùn àti olùkọ́ àmọ́ ìwé ọ̀bí ti lẹ́yìn ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ìfẹ́ ìfẹ́ tó wọ̀ bàbá dọ̀rọ̀ ọ̀gá òun kọ́ lóde gbọ́ngà tí ọba gbé ìfẹ́ ọ̀rọ̀ ọ̀gá pàpọ̀ bàbá ti mọ ọ̀rọ̀ ọ̀gá pàpọ̀ ní ti gbogbo náà lẹ́yìn wákàtí tọ́wọ́ kàlù wọ́ọ̀lù ẹ̀yìn rẹ̀ sì ẹ̀yìn rẹ̀ sì máa bẹ́ẹ̀ tó bàbá dọ̀rọ̀ ọ̀gá pàpọ̀ òun náà ti ṣe kàdé ọ̀gádé ọ̀gádé ìwọ́n tó bá dẹ́kun sọ́dọ̀ ọ̀gá ọ̀gá dáná owó sí ọ̀gá dáná fún ọ̀jẹ̀ ìkàkà lójú ẹ̀. ìjọba sẹ́ńtà abẹ́ká yọ̀gà náà nìyẹn sẹ́ńtà abẹ́ká yọ̀gà náà nìyẹn. ọlọ́run wá ń sọ fún aná àlùkùrá ni ìwé wa kọ́ náà bí wòlú ìgbóná kóbìnrin gbélé ẹ̀ pàápàá jùlọ tóbìnrin bá ti lo àwọn ọ̀ṣọ́ àbáwọn kankan lè hàn lára ẹ̀ tó lè jẹ́ kí ọkùnrin ọmọ lérò ìyá obìnrin nínú ẹ̀rọ àdúgbò ní gómìnà ògbélé ẹ̀ gómìnà ògbélé ẹ̀ ọlọ́dún wà látàbà ọ̀dọ́ àti látàbà ọdún jẹ̀rẹ̀ jẹ̀rẹ̀ ìjẹ́ ti kú èyí tí ọba ti jáde nínú iná ẹ̀rí gbà ilé ìjọba jáde tó bá dé pé iṣẹ́ rẹ̀ ti ṣe kóbìnrin ń tajà níwájú sọ́ọ̀bù wájú lé wa àtàwọn sẹ́ẹ̀dì wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọ̀ta kó àdáwọ̀ obìnrin. bọ́lá bẹ́ẹ̀ ṣe náà wà látàbà bá ṣe bàbá wọn jàjà ìdílé ní ìlú ẹ mú wọn jáde ní jáde àyè wọn àwọn ẹni àkọ́kọ́ kí ni jáde àwọn ẹni àkọ́kọ́ òun káwọn mú o káwọn fi àwọn ọ̀tọ́ wọn hàn síta gbangba káwọn jẹ́ káwọn ibì kan wá sílẹ̀ lára wọn àbí káwọn tó fún ẹni lágbájáde àbí káwọn tó fún ẹni wọn àwọn ohun tó káwọn lábẹ́ àbí káwọn sábì tó jẹ́ ọ̀tọ̀ ara wa káwọn àbíyàn àti bí ohun wa káwọn ti bẹ́ẹ̀ ọlọ́ni tó bá dé bẹ́ẹ̀ lórí ní bá ti tẹ̀lé àwọn àti ẹ̀yà àti ẹ̀dá àti ẹ̀yà wà á kéwòn ẹ̀sìn rẹ̀ ẹ̀yìn ẹ̀ máa gbé òdo ẹ̀ máa kéwòn ẹ̀ mójú tó òdo. wà á ti iná saka káyọ̀ ló ti kàkà ẹ̀rì ayà ìdí ká ó sọ ọ́ lọ́tọ̀ ọ̀dájú obìnrin bá kò láti rí náà òun náà máa yọ saka wọ̀ obìnrin náà tọ́lọ́ ń kú láti rí ọ̀rọ̀ yẹn nípa ìgbàlá. àwọn tá a ti máa lọ gbàgbá ẹ̀ àwọn ọ̀gá tí ń gbàgbá tá a máa lọ gbàgbá bẹ̀. bàyí mọ́tòlá náà bàyí mọ́tòlá náà ìlú ẹ̀ ní àwọn ọmọ ọ̀sìn bíi kíni tábàtì kan ọ̀sìn kí ló ń kọ́ ọ̀sìn kẹ́rẹ́ àlè ìdúrà láti adìẹ kí èyí lè sàkà mi adìẹ òkè tó bá wọ òkú ìjà rọ èyí tẹ́ bá ti ń ṣe bísíǹnẹ́sì láàánú wọn ti ń ṣe bísíǹnẹ́sì ọdún náà wọ́n ń tà wọ́n rà wọ́n tà wọ́n sì wọ́n rà wọ́n tà ìlú àwọn ilé wọn ti bísíǹnẹ́sì yẹn wọ́n wà lọ sàkà lórí owó tí wọ́n bá ti gbé ní owó tí wọ́n bá gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n pé ọ̀sìn tẹ́tẹ́ lánàá yọ rànkọ́mí àwọn ọmọ yorùbá obìnrin tó bá ní láǹkó mi títà káwọ́ ẹ̀wọ̀n tó bá ní láǹkó mi márùn títà káwọ́ pẹ̀lú àwọn ìjẹ̀mú rẹ̀ yóò náà yọ yọ ewúrẹ́ kan tó bá ní mẹ́wàá ewúrẹ́ méjì tó bá ní mẹ́ẹ̀ẹ́dógún ewúrẹ́ mẹ́ta tó bá ní twenty ewúrẹ́ mẹ́rin tó bá ti ní twenty five yọ yọ àwọn mẹ́ta abẹ́rẹ́ ẹni bá ní màálù tó pé táàtì yọ ìwẹ̀ ìwọ̀ ń bẹ̀ ẹ ọmọ kékeré yẹn ń sọ̀rọ̀ pé ọdún títí lọ́dún kejì tọ́ba pé lọ́ọ̀sì yóò yọ ìwẹ̀ sí ọdún méjì gbé tàn wáyé òun yẹn ẹ̀tọ́ bá ní ewúrẹ́ wọ́n ìdíkàsí àwọn àgbàdo àwọn níjọ́ báyìí ewúrẹ́ tí yóò pọ̀ sí àgbẹ̀wọ̀ ewúrẹ́ tí àbá wọ̀ wọ́n tẹ́ ẹ̀ bá ti lé ewúrẹ́ tí tóbi one twenty now zaka wọ̀ ìyẹn mọ̀ ní zaka níbi ewúrẹ́ bí ewúrẹ́ one twenty ẹ̀ ewúrẹ́ one twenty zaka wọ̀ ewúrẹ́ one twenty ẹ̀ sẹ́yìn ti lé ewúrẹ́ tó tó one twenty zaka èmi ti rí i.

jọba àkọ́kọ́ lọ wọn kó pàdé wọn lóyún ọ̀nà bàtà wà lẹ́nu jẹ́ ìwọ́n àgbẹ̀ àti bẹ́ẹ̀ lóyún tọ́ táwa náà ọjà kẹfẹ táwa náà máa ń lọ àwọn eléyìí táwa ń lọ báyìí táwa ń gba ọ̀nà ẹ̀yìn géètì sùn wa lọ ẹ pàdé màálù ẹ pàdé màálù tó pọ̀ ẹ pàdé àwọn àti tó pọ̀ àwọn ìgbẹ́ wọn máa dá àwọn tẹ̀lé wọn lórí ẹ̀ nítorí àwọn ìlú lẹ́nu bẹ̀rẹ̀ pé àwọn èmi ni ewúrẹ́ àwọn ìtọ́mọ́pá àwọn ọ̀dọ́ àwọn eléyìí náà wà máa ń bá náà lè láti wá pẹ̀lú ìwé wọn ò lò ó nínú ẹ̀rọ ìgbàlá tó ní tó ọ̀lẹ̀ ẹ̀rọ pẹ̀lú ọgọ́rùn ẹ̀rọ pẹ̀lú ọgọ́rùn mẹ́ta ẹ̀rọ. eléyìí nǹkan àkọ́kọ́ ni ó bá lé ní ẹ̀rọ ìgbà bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àdáwò ẹ̀fẹ́sọ̀ ẹ̀sọ́ bá ní sílífà àti góòlù lábẹ́ eléyìí ni wọ́n pa owó náà pọ̀ sí owó àyẹ̀wò dábàá ṣe pàtó sí ìyẹn lè zàká ẹ̀ iṣẹ́ ní ẹ̀ma ṣe ní kọ̀ǹtínọ́sì torí pé bọ́ọ̀sì náà máa fi wọn àti sífà ọjà rẹ̀ lágbàáyé wá ní tí wọ́n á lókè yìí máa lọ lẹ̀ kọ́lá tẹ́lẹ̀ wá fún wọn pé láàárọ̀ yìí o kì í sàkáwọ́ ó gbọ́dọ̀ fún pàtó ìyẹn náà dájọ́ bẹ́ẹ̀ nìyẹn padà lọ́sùn ẹ̀wọ̀n ni àárọ̀ yìí o ẹnìkan fẹ́ mi ní kí wọ́n á tó sì wọ́ tó náà sì wọ́ bẹ́ẹ̀ ló lọ. Gbàdó ló ti di aago méjìlá, kọ́lá di aago mẹ́wàá nígbà náà, ó lè tó yí padà. Ó kà jẹ́ pé rí ni wọ́n fi yí náà, kì tí wọ́n kọ̀ bí díẹ̀ díẹ̀ náà ni wọ́n fi yọra wọn díẹ̀ díẹ̀. Bákan náà, ń bá àwọn ẹ̀rọ wà káyẹ̀, àlàkọ́ ti fi àlá. Àwọn kàfé yẹn wà jáde láti nù lẹ̀. Àlàkùnkùn wà sí máa. Àwọn nǹkan ilé tó. Àwọn nǹkan èso àtàwọn nǹkan oníwóró bí àgbàdo ọkà bàbá ráì gba àwọn ọmọ ìyàwó ìzàká wọn làbídùn náà ọmọ ìzàká wọn náà nbọ́lá àwọn ọmọ yìí nínú àwọn kàkà àwọn yọ ìzàká wọn ni agbègbè rẹ̀ ti wọ́n ti dá ọ èyí ní ẹ̀sìn kalẹ̀ fún bísíǹnẹ̀sì wọ àwọn akẹ́yẹ̀ wá ti ní àkókò òbí jáde níbẹ̀ àwọn akókò tí wọ́n ti jáde ìyẹn wọn yọ ìzàká lára wọn gbogbo pẹ̀lú wa ní ìsàkà náà wọn kàkà sọ yìí títà kàkà ti wọ ọtí lédè òdì mọ wa ọlọ́run pàtẹ pé wà sí ìnà zaka olómìnirin mi tí wọn jáde lọ́wọ́ obìnrin ọ̀lẹ́sìn ọkùnrin olómìnirin náà zaka rárá o kọ́dà ní ìlànà bọ́lá máa kẹ́ òwe lè dé kó wọ́n zaka ó lè yọ ọ́tọ̀ ìnà zaka obìnrin lè yọ ìyà ó lè yọ ọ́tọ̀ ṣùgbọ́n ọkọ òní yọ fíyàwó ẹ̀wù ẹ̀wù dáhùn ọkọ òní yọ zàká fúyàwó ẹ̀ pẹ̀lú bùkátà ọmọ náà tẹ́lẹ̀ náà bùkátà rẹ̀ tẹ̀tẹ̀ ní lọ́rùn gbogbo bùkátà rẹ̀ gbogbo tó bá ní bùkátà rẹ̀ ọpọlọ ẹ̀ tó ṣùgbọ́n àwọn akẹ́ obìnrin tó lówó lọ́wọ́ wọ́n yóò zàká bọ́bọ́ rẹ̀ nínú ìsìlámù kódà àdéhùn tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ó gbà ládà ikú gbọ́ kọ́kọ́ rẹ̀ pé kọ́kọ́ owó súnmọ́ ọ̀dùn ní ẹ̀rù fi ọkùnrin. zakati yẹn yọ owó lọ́wọ́ ọ̀dọ́ ọ̀dún ní ìyẹn tó bá súnmọ́ yẹn ìyẹn ni wọ́n fi yàrá lọ́wọ́ láwọn owó wa àwọn tó súnmọ́ akéwọ́n bá fi rẹ̀ bẹ́lẹ̀ tó tààrà kà yá ń jẹ tí wàá wọn lọ́wọ́ lọ́wọ́ zakaba wọn kà ní àdíjìnàjìnà láàtó jẹ nídìí tó ti olówó kan tó tóbi délé ọlọ́run ní káwọn obìnrin náà káwọn náà lóbi ní káwọn náà lè sàká wà á bẹ́yìn náà wà ọlọ́run sì ní kásẹ̀ láti wọ́n lọ wà á kú là kásẹ̀ lé àti òṣìṣẹ́ ọlọ́run tó pa wọ́n wò ọlọ́run ní dáná yóò inú wọn ò lè dìbò àwọn ọmọ rẹ̀ dá àlàgbé èyí tó wọn náà bá pọ̀ yóò láti gbé ìdíjẹ́ ìwà ẹ̀ṣẹ̀ láti gbé ní jẹ́ ìyà ẹ̀sẹ̀ láti fi owó òkun wọn ni o wọ́n ti sọ hírọ̀ fún ẹ̀fẹ̀ hírọ̀ tí ọlọ́run wà lọ́wọ́ yá fún ìdèbà àpò yìí máa tún lè rẹ̀ ẹ̀wò ká ẹ̀wò kan fún ṣáyẹ̀ gbogbo tó wà nípa ṣe yẹn ẹ kóbìnrin ọmọ wa sọ̀rọ̀ tí ó dá wàhálà lẹ̀ kóbìnrin ọmọ wa sọ tí ó kù òkú rẹ̀ lẹ̀ kóbìnrin ògbélé ẹ̀ kóbìnrin ọ̀tẹ̀ láti ọlọ́run kó kí ìrùn ọmọ wọ́n ìtọ̀ ìdílọ̀ fún ẹ̀sẹ̀ ìdílọ̀ láti lè mú àwọn ọkùnrin náà láti lè fò yí má ní. láti lè fi gbé wàhálà ìdínà láti lè fi gbé owó bẹ́ẹ̀ ọkùnrin náà ní lábẹ́lẹ́ kí àwọn obìnrin náà wọ́n ti lè. abẹ́rẹ́ eléyìí ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn aburú àwọn àléébù ti bẹ̀rẹ̀ bíi kí obìnrin ọmọ àti táwọn ní àtàbárò nítorí àdìgbò wa àdàdo ń bẹ yìí náà nínú turubẹlẹ kẹta tàbí mẹ́nu bá ọ̀nà rẹ̀ yìí díẹ̀ bẹ́ẹ̀ ká ti jáde sáré lọ́fẹ̀ẹ́ abáyé náà tàbárò ní wàá sí ìlànà ìlú owó mi báyìí kálọ̀ máa kó tàbárò àtẹ̀síwọ́jẹ́ tí máa mú ní kó sínú ìwà àtúnyà anu ẹni tẹ máa lé kú ẹni yẹ wò ilé wọn ti fún ọkọ àwọn àti ọmọ ọkọ àwọn òun ló ká bàtà lọ bẹ lọmọ tó sọ ọdún bẹ̀rẹ̀ lọlẹ ti pé àwọn obìnrin tí wọn láwọn ń ja ìjàpá obìnrin tí wọn láwọn fẹ́ wò wọn fáwọn obìnrin pé wọn ti lépa àwọn obìnrin púpọ̀ wọn ti fi ní kàwá obìnrin púpọ̀ àní ẹ lọ tẹ ẹyẹ gánfà ẹ tẹ ẹ tẹ lọ tẹ láti ọlọ́run ibi tó ti yẹ ká ẹ pé pé bọ̀ tó ti yẹ ká ẹ pé pé ni pé ẹ bá láwọn olórúkọ yẹn tó ṣe yẹn lọ́rọ̀ àwọn ọmọ ẹ̀sìn ká ràn yín lọ́wọ́ ká tó mi kalẹ̀ gbogbo obìnrin kóbìnrin tó bá ti wọ aṣọ kákọ ká máa kó fún wọn tẹ́lẹ̀ kókó bẹ́ẹ̀ tó gbé òbí yẹn kalẹ̀ ibi ẹ ti lé kókó fún ẹnì yẹn o ṣùgbọ́n kí á fẹ́ obìnrin ọkùnrin tí ó wá sí ẹ̀kọ́ mi kalẹ̀ ọkùnrin tó wá ti rí ẹ káma fúlẹ̀ wọn péré àbí káma pa ìbí lẹ́sẹ̀ àbí àwọn ẹ̀ wọ́n pa wọ́n pa àwọn èèyàn tí ń pọ̀ ọ̀ wọ́n fẹ́ pa ọmọkùnrin tábí wọlé wọn lọ́wọ́ padà wá yá gbogbo ẹ̀rí sí nǹkan ẹ̀yà tẹ̀lẹ̀ sí náà wọ́n pa ọkọ̀ bábìlì sí náà ká mẹ́ẹ̀kẹ́ torí pé yóò tẹ̀lé àdámọ́sílọ̀ ilé àwọn àwọn ọmọ ọ̀gá àgbẹ̀kọ́ lọ́wọ́ táwùjọ táwọn ọ̀gá ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀mọ́ ilẹ̀ ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayẹ̀ tí ká lọ́wọ́ ìbẹ̀rù ọlọ́run wà sí ẹ̀sìn tí wọ́n ń ní lára òun ní káwọn náà lọ́wọ́ kó o ti káwọn kan àyọ̀rá ìlọ́dọ̀ tí wọ́n náà ṣùgbọ́n ṣé bí wọ́n jáde lọ́wọ́ káàlù òfin àga tó ṣe mo ti jáde wá sí ẹ̀kọ́ wa tẹ̀sí mo lọ jáde ọwọ́ arúgbẹ́lẹ́ lọ́bẹ̀rẹ̀ ká tó ti sànálẹ̀ tọ́yọ̀dílẹ̀ àbọ̀yọ̀múlẹ̀ ta dájúdájú ṣètọ́jọ́ sàrà wani wani bi wa sila wani ba limana ta sayya ẹ rọbẹ ti sọsọ wà tó ní irun mọba dínà à títí ń sàbíyàn tó lè kó fìtínà bá ọkùnrin wà má a dínà à àti àwọn ẹwà ara rẹ wà rọjòlù yàtọ̀ àtàlù dàlẹ ọbẹ̀rin ọkùnrin ọ̀la pa alákàrà sọ yìí wọ̀nyà jẹ́ tìlú ilé ya yóò sì fa ọkùnrin yẹn mọ́tò ara ẹ̀ ẹ̀wọ̀n bàbá bá ti bọ̀. خاصة بهذا العصر ẹwùká afáàlùpá pàápù lọ ní píríọ̀dù tí wà táwà yìí ẹwùká àwọn àti pẹ̀lú àìlẹ̀ ti pẹ̀lú wà kò tí ìbúrú tó báyìí o nígbà táwọn tẹ́lá ìtì jáde o tíra tá ń sọ̀rọ̀ wọ̀nyí kò tí ìbúrú tó báyìí nígbà táwọn tẹ́lá wọ̀nyí jáde káwọn náà wà wò ó kú délé ni lẹ́yìn àbí wàyí náà dá yẹ olúwa tó ní ẹ̀ máa wọ̀ mẹ́rin kaba wọ bíi eighty zẹ́yìn a ojú òtún gan ojú òtún gan gbogbo kótó kò wẹ́ẹ̀sẹ̀ rámbájì títí náà gòkè òkè wá ti gbé ojú wa Di yẹn bíi eighty sókè àbí ninety nine. bí wọ́n bá ń wọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ọ̀pọ̀ kan ní ṣùgbọ́n nísìnyí ọ̀ọ́ ṣòkòtò tẹ̀ fẹ́ wọn lọ́jà ní ìgbésọ̀ fún ọdún obìnrin náà wọ́n lò papọ̀ lẹ́sìn kọ̀ọ̀bẹ́ ló fẹ́ lọ́kùnrin bẹ̀rẹ̀ tó obìnrin ọ̀bẹ́ dá sí lọ́kẹ̀ fún un. bẹ́ẹ̀ ni àlẹ́ ti sọ̀rọ̀ lórí ẹ̀ka alẹ́ bẹ́ẹ̀ ni ìbínú ọlọ́run kọ́ máa bá gbogbo obìnrin tí máa múra lọ́kùnrin wọn ìbínú ọlọ́run kọ́ máa bá gbogbo obìnrin tí bá máa múra lọ́kùnrin tí máa múra bẹ́ẹ̀ náà yọ ọ́ká kejì náà wọ ìbínú ọlọ́run kọ́ máa bá gbogbo obìnrin náà tó máa múra lọ́kùnrin tí máa múra hẹn kí láti fẹ́ lóde tó ń tiẹ̀ màmá lọ lè gbogbo ní ti àárẹ̀ padà sókè abẹ́rẹ́ níbẹ̀ láyé o tó ń fi jẹun tí kì í gbowó láwùjọ sí yẹ olórí lu àwọn ẹ̀sìn ọmọ kọ̀ọ̀tì òun náà ìgbésẹ̀ máa lóde kánà àdánwó láyé ó kó àwọn wá sí lábẹ́ ìdìbò ọlọ́run àwọn ìlú gbé lábẹ́ ìfàdà látara eléyìí abáni بهذا yá àdàlà àgbè الذي náà من alẹ́ بإنتاج وسائل nàmẹ̀lẹ̀ bọ́wọ́ fi ìta ìwọ̀ta ìzìnà. ẹ̀rí ilé ìṣe pé àwọn èèyàn oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn ń gbà láti fi mú àwọn àṣeyọrí àtẹ̀gùn tó lè ní ìyẹ̀bí ìzìnà àbí àwọn ọ̀pọ̀ oríṣiríṣi. والمغنيات في ملابس الشباب àtàwọn nǹkan tó lè máa kó ìtànjẹ bá ọkùnrin nínú àwọn akọ ilé ìtàn fẹ́rẹ́ táwọn èèyàn wọ̀ wọ́n máa ta ìpín láàmì ha àtàwọn ẹgbẹ́ pé ó jẹ́ àwọn akọ tí ó lè máa tàn yìnrìnyìnrìn tẹ̀lé àwọn akọ bẹ́ẹ̀ wọ́n tàn yìnrìnyìnrìn tẹ̀kú tó bẹ̀rẹ̀ bá ti wọ́n sọ̀rọ̀ bá ti wáyé tó fẹ́ kù lẹ́ẹ̀mẹ́ta àwọn akọ kò ń dòrò tó fi lórí bàtà ìkórìsì ẹ̀rọ àlẹ́ àlẹ́ náà tó bá wọ bàtà bàtà wọn náà sáná máa lẹ́sẹ̀ báyìí gbogbo àwọn ilé náà kú yẹ kàdé abẹ́nuba ilé yìí náà tẹ́lẹ̀ àtúntò bá gbọ́dọ̀ bẹ́ẹ̀ kó ló kí ìhà wọ bàtà wọn náà sáná pẹ̀lú gbogbo bàtà wọn náà bàtà wọn náà wọ̀ wọ́n ara òtún bẹ́ẹ̀ kọjá àtọ̀tọ̀ nínú wa torí di yọ ọmọ dá wàhálà rẹ̀ wọ́n ti kórè máa bá àdáwó ṣògbó àti àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ wípé ìhòòhò ni lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ ti wo àwọn akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tó ti padà sí sílẹ̀ fàásù àti tẹ̀lé ìlú ní àfihàn báyìí ni àwọn iná wàhálà bẹ̀rẹ̀ sí jò wàtàkùn òbí àṣàwà báyìí ni àwọn adùn lọ́bẹ̀rẹ̀ sí máa ní àìgbérakọ lára wẹ̀yà wọ́n ti sàhásà pàbí ilé ọkùnrin báyìí náà ni àwọn tí fi ń nínà hàn lára wípé á lẹ́yìn tó lọ yẹ bá wà pàdé ẹ̀. èyí tí ọ̀wá ní sinà dàrẹ́ ó ti wá ní sinà yín dàrẹ́ èyí tí ọ̀wá ní sinà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti wá ní sinà tipátipá. abẹ́ni sáàbà sinà pẹ̀lẹ́pẹ̀lẹ́ sinà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn omi àti ọ̀nẹ́sì omi àti agbára omi àti tẹ́sí ẹ̀ nígbà tí wọ́n náà lọ bíṣẹ́ ọ́fíìsì tí o pàdé ojú pẹ̀lú ọ̀gá tọ́ka wá ti rí ọ ìlàjì ọmọ rẹ̀ náà ní ọgọ́rùn kó ta ọ̀gá padà wá bá ó tẹ àwọn ọkọ ọ̀gá ọ̀gá ọ̀rùsẹ̀ kan fún wọn ọ̀gá padà wá fún ọwá lòdì ọwá ní kòló fún kákẹ́kẹ́ àwọn kòló kákẹ́kẹ́ dàgbà pẹ́ẹ́pẹ́ òbí mọ̀ wọ́n ló ti káyé ọkọ̀ ti káyé rẹ̀ rúbọ̀ ló kọ́ torí pé àwọn èèyàn ti lálẹ́ ìdílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀bẹ tí wọ́n gbé sí ní gbogbo wà lọ́bì ó lè tó wá yóò tẹ̀lé. àwọn ọmọ ìjà wọn àwọn ọmọ ìjà rẹ̀ tẹ̀ tẹ̀lé ọ̀hún kàlù wa tó wà fún àtúntò ní yálì tì ní ẹ̀sìn kọ́nà kó kàlù wa òun fi ara rẹ̀ sọ̀kà sí mọ̀lẹ́kà kí sí mọ̀lẹ́kà yẹn ló ń náà kò tiẹ̀ sí ní ìyàwó ẹ̀ka òun lé mọ́ torí pé ìyàwó kẹtẹ́lẹ̀ ìyàwó kan àwọn òun kóra fún lé gan kò jẹ́ máa ti sẹ́yìn wọ ọ́fíìsì lẹ́kọ́ wà ó ti sí gbogbo làjọ múlẹ̀ kẹ́ẹ̀tì ọ̀rọ̀ wa jẹ́ oṣù làádé gbogbo tán ọba tí wọ́n fẹ́ tẹ̀wé kalẹ̀ náà ó ti yọ̀ díẹ̀ yìí gbogbo ẹ̀rọ ọ̀gá àgbàlá wà dàpọ̀ àwùjọ bẹ́ẹ̀ ti fà tó ọkọ̀ àláwà nínú àwọn ẹlẹ́jọ́ kan tó kọ̀ gbọ́ bó ti sèyí yìí àbí kò tiẹ̀ sọ̀rọ̀ sọ ọkọ̀ tí wọ́n lù náà lọ́ba lọ́ba náà bá wà ní ìgbà tí láwù à ó náà bá ní sáfẹ̀tà láwù bí wọ́n ti lárí ká sí òun ó ti láwù ní sáfẹ̀tà láwù torí pé o ti dààmú ọ̀rọ̀ rẹ̀ o ti dín kú rí àdúgbò ìlú wa ọ̀gá náà sọ ìyàwó ẹ̀ nǹkan tó nǹkan tó ń ní gbogbo àwọn ọkọ̀ yìí ń wà lálẹ́ ìwọ náà ló kó bá ọ padà wá ọ̀wá ní rárá èyí tó ń bí ìmú bá ọkọ̀ ibi ni àbí tọ́ba láì tó gba àbá ti kọ́ nínú ọdún ọ̀ka. lẹ́yìn ìgbà tó wà lẹ́kẹ̀lẹ́ ọmọ wa ju ara lẹ̀ ọkọ̀ àti pàṣẹ. àbí ìlú òsìlẹ̀ tó fẹ́ mi sẹ́gun pa ápọ̀ gan-an ní fíìsì náà wọ́n ti rí nípa wá ti tòrò ní àwọn òkà tó ti kúrò lọ́wọ́ sílẹ̀ bẹ́ẹ̀. èyí ọ̀bá kú bẹ́ẹ̀ àwọn yóò dé. èyí náà jẹ́ mọ́ ọ̀pọ̀ ìdòwúrọ̀ wọn kọ́ta wọn ìfowópamọ́ wọ́lọ́ì àwọn olùgbé ìpínlẹ̀ wọn ló kó ní wọ́rẹ́ pẹ̀lú wọ́n dáàbò òfẹ́ pẹ̀lú fúláwẹ̀ tó ń bọ̀ gbogbo wàhálà ti dálẹ̀ nìyẹn mo náà pariwo láwùjọ lè ní tèmi ni o àtúntà àwọn àti ilé ìfẹ́ ti dáadáa o tẹ̀wẹ́tì wọn ti wá gbọ́ o àtúntà wọn ti dáadáa o ṣùgbọ́n táà ń sọ ní wípé ètò ìdíyẹn lọ. aṣọ táwọn èèyàn ń wọ̀. báyìí wàlá àtàkà àtà àtàtàbá olóko bàbá ni kó ṣe rí kò sí èméjì bẹ́ẹ̀ o ẹ rí ìwà bàbá olóko táwí ìkúlè máa bí ìmìnira yìí sáà pẹ̀lú gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí máa kó ìlàpá bá ọmọkùnrin yẹ kúrú ilà òkú ẹ̀fẹ̀ báyìí ṣá ìmọ̀ àpá àti ọtí kékeré owó tí mo sì náà ní ewu. التي يريد الإسلام أن يطهر المجتمع البشري منها إليه تقول الإسلام بهم وعوامه به الإسلام بهم في واسنا تريد أن تقوى نفسه لا يريد أن sìnà jẹ́ sábà títẹ̀ lọ sí kú láwùjọ sìnà ọ̀tá bábẹ́lẹ̀ yóò fi bábẹ́lẹ̀ orí bábẹ́lẹ̀ papọ̀. mo ti sọ pé tàbí ń sábà balabala bẹ̀. arákùnrin náà ó sì kọ́ ọmọ ọlọ́mọ jáde nípa ẹni ọmọ ọlọ́mọ ọkọ̀ jáde nípa ẹni sùn. tí bàbá tó lọ sọ wá kúrò lọ́wọ́ kúrò lọ́wọ́ bàbá tó lọ́wọ́ ti nà pẹ́pẹ́ kò wúlò bàbá tó kọ́dà bàbá tó mọ̀ ní ká mẹ́ tó bẹ̀ yóò fi oníṣẹ́ ọ̀tún bẹ̀rẹ̀ tó mọ̀ mọ̀ mọ̀ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ máa jáde pẹ̀lú mọ̀ mọ̀ ẹni tí ó kílèmù ọmọ mi rẹ̀ mọ̀ mọ̀ ìyàwó mọ̀ mọ̀ ọmọ tí wọ́n kílèmù. gbogbo wa gbogbo wa. tó ajá ń bọ̀ lóru ó ti aláìsàn yẹn kọ́mọ̀ tó wà ní ìgbà kọ́mọ náà bẹ̀rẹ̀ òwú ìyàgbọ́ tọmọ ọ̀rọ̀ òun náà ní àgbà tí òun náà tó tẹ̀ torí kọ́mọ òun náà náà kọ́ra kọ́kọ́ lọ bímọ torí kọ́kọ́ lọ́dún kọ́ lọ gbogbo àwọn àgbà pàlàpàlà wà gbogbo ní ọjà dàgbà dìnnà ìsìlámù bẹ fọ àwọn kó bẹ ibi ń pariwo fọkùnrin tó bẹ pàpà sílẹ̀ fún mi wọn múra bẹ tuntun ní ká múra yóò dín iná gbogbo àwọn wàhálà tẹ̀mbẹ̀ láwùjọ wàlídà àdìgbà náà ní ìsìlámù ní mẹ́rin kàtà ìsìlámù ní kọ̀ọ̀kọ́ mẹ́rin án tàtàtọ́ tó kọ́ bẹ̀rẹ̀ wọn máa lọ lọ́wọ́ mẹ́ta jáde wàtàkùn wà láwùjá lóṣèlú jáde ọkùnrin sì máa máa rìn láàrin àkóbẹ̀rẹ̀ wọn máa rìn láàrin àwọn ọkùnrin lérìn eléyìí ti pé àtàlà tó ti ń ṣá wa wàtẹ́m bí ìrìnkẹ̀sìtẹ̀rì ìlà lérìn eléyìí tí wọ́n máa kó ìdààmú bá àtùn lára ọkùnrin àbẹ́tí wọ́n máa jí àwọn àtàwọn ti bẹ lára ọkùnrin tó yẹ kó tó bá ti rí obìnrin yóò máa ní sàmà àkókò ní kó wọn pa ìdókòwò obìnrin bẹ́ẹ̀ bàbá àtúntò wọn àdìsílá alábìsí wa pé àkúrò ayé ti sáà nìyà alábìsí tó ń kọjú kọ kẹta ẹni yẹn ló ti náà wà ní wáyà ti dá sẹtọ ha alábìsí tó ń kọ obìnrin tó bá ti lọ lọ́bìtà sàmọ́rọ́ tó bá ti kọjá bẹ̀lẹ́mẹ́jì láàyè àwọn ọkùnrin fàyè àkàdà wàkàdà àlejò wa mẹ́ta gẹ́gẹ́ bí àwọn àyè báyìí àyè báyìí ìyẹn pé àyè táwọn ọkùnrin wà yàrá ìzá ni àbúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúrò náà abẹ́ kàmá án tẹ́tẹ̀rì balimari atu bèrè jì ha bèbá sì yà àbí bí gómìnà ọmọ kọjá lọ kọ́mọ wá jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ bèbá sì yà níbi ìrìntìrì lè tó ní yìrà sí náà láti lè sàmì ọ̀tọ́ ti bẹ́ lára ẹ̀ bí gómìnà olùdókòwò sẹ́sẹ̀ kọ́ wa jẹ tẹ̀mẹ́lẹ̀ àbí ibi ìdíkòwì síbi kọ́ jẹ tẹ̀mẹ́lẹ̀ ká gbàgbé wa ọ̀nà ìfẹ́ lára wo. kàtúrọ̀ ti fẹ́lìyà gẹ́gẹ́ bí àwòrán chéènì ọrùn ẹ̀ wà dúró bí wà dúró wọ́n ti tìyàbìyà àbí àwọn ọ̀sán tí wọ́n ti ti àtọ̀ tó pọ̀ gbogbo àwọn ọ̀sán yìí láwọn ìkọ̀ọ̀bà wọn. قال الله تعالى ولا يسرقن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن قم لهما جاز ملك كانوا بعد من طقما لما هو àwọn òṣìṣẹ́ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ tó wọ ọjọ́ pa gbogbo tó wà ní sí màtà yìí tó sílẹ̀ ní sí màtà yìí àbí ìtọ́wọ́ gbogbo tó pàdé gbogbo ilẹ̀ kẹ̀kẹ́ tó sì dì náà sí mìíràn ta tó wà lùkọ́ ọ̀rọ̀ sí ní èyí tó wọ̀ tẹ́lẹ̀ gan gbogbo àyà náà ni òkú kí wọ́n lọ fẹ́ kẹwàá ẹgbẹ́ abúlé ó ti kọjá lé àìsẹsẹ̀ mẹ́lẹ̀ gan nìkan abẹ́rẹ́ wà sàlá náà mẹ́ kọ́lọ̀ kọ́ sà wà náà ti dàbà kù pẹ̀lú ọ̀dà lọ bí náà láti olè tẹ bá tó àtẹ̀síwájú nínú dáṣù àìsàn wọ̀nyí wọ́n sọ̀rọ̀ wọn lọ sọ̀rọ̀ mọ́mẹ́t wà láti wọ̀ sàlẹ̀ tẹ́lẹ̀